إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adá ọpẹ́ fún allahu subhanahu wa ta'ala àtọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam uh, tí a bá wo orí screen a rí tọ́píkì tí ó wà ń bẹ ni when will those being defended by alalubosa. Al stop him from lying àbí nǹkan tí ó jọmọ́ báwọn kí ló fà á tí tọ́píkì fi wá bẹ́ẹ̀ ó ní pé alálùbọ́sà kò níṣẹ́ kan tó ń ṣe everyday bí ó tako Abdulgani Juma yóò ko Salafia Mukoko yóò ko afa Sarumi bí ó tako àfàṣàrùmí yóò tako eléyìí bí ẹni tó ṣe wípé ó gbaṣẹ́ kó ṣàdójúlé wa bẹ́ẹ̀ ni n tó ń ṣe nam awo ní táìmù àti máa wo àwọn nǹkan tí alálùbọ́sà tí ó bá ń ṣe torí pé àwọn nǹkan ẹni àkọ́kọ́ máa gbàsìkò ẹ̀kejì ó wípé àwọn ìwọ̀nba tíyàn ti wò tẹ́lẹ̀ náà èèyàn rí wípé irọ́ pípa ó pọ̀ nú ọ̀rọ̀ alálùbọ́sà kó kàn mú àwọn nǹkan kó te gbogbo ẹ̀ mọ́ra wọn ni kó present ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ní point alhamdulillah àwọn tán jẹ́ onílàákàyè tí wọ́n dẹ̀ mọ báwọn nǹkan ṣe ń ṣẹlẹ̀ ó súnmọ́ kan mọ́ fọ́ọ̀lù fún ṣùgbọ́n tó ṣe wípé àwọn wọn máa ń pa nǹkan lọ títí nǹkan bá gbọ́ òun náà lè lòmí ò bìlìvù eléyìí ló fà tó fi jẹ́ pé ìgbà míì èèyàn máa ń wà forced láti fẹ́ respond sí àwọn nǹkan míì tó ń sọ ẹ̀yin ò lè respond gbogbo nǹkan tó ń sọ torí pé ẹni ibẹ̀ bá lọ sórí wọ́ọ̀lù ẹ̀ àbórí péèjì kan tó kírèètì àṣẹríà bí nǹkan kan bẹ́ẹ̀ bá lọ síbẹ̀. Si day in day out in tẹ́ máa bá ni Abdulgani Juma Abdulgani Juma Abdulgani Juma bí ẹni tó ṣe pé kò níròrí rárá kò ní tó ń fọpọlọ so ṣé ẹ máa wá jòkó tì Juma rọ́dù one hour one hour thirty minutes two hours mélòó mo fẹ́ gbọ́ eléyìí náà ṣe rọ́dùn bí eléyìí náà ṣe rọ́dùn bí báyìí ṣé n tí yàrá jòkó tì nìyẹn àwọn kan bẹ́ẹ̀ jantirẹrẹ tí wọ́n ní láti attend sí ṣùgbọ́n ẹ̀kọ́ kan àwọn nǹkan tẹ́ni yìí bá sọ èyí ó mọ fèsì sí tí wọ́n bá rí pó necessary tó bá dé tí ìgbọ́yàn nam gẹ́gẹ́ bí mo ṣe fi tọ́píkì yẹn sí àwọn èèyàn kan ní alálùbọ́sà ló ń dìfẹ́ǹdì wàláyé tó ń ba nínú jẹ́ òun ni káwọn wọ̀nyẹn kan máa fún un ní sọ́pọ́tì lórí tó ń ṣe yìí nítorí wàá dẹ̀ ṣe in the course pé òun fi ń defend wọn kàn expect wípé àwọn èèyàn ò ní fèsì sí nǹkan yẹn so káwọn rí alálùbọ́sà lẹ́ni tó ṣe wípé ó lè mọ̀ defend àwọn tínú àwọn ọmọ dùn bí kan nú àwọn tó ń sọ sọkúsọ bó ṣe sọ àwọn àgbàyà bó ṣe sọ láìpẹ́ tó yin alálùbọ́sà ó dẹ̀ rí ń táwa ń sọ àsìnkàn tó rọ́ǹgì so tó túmọ̀ sí pé approval ni ẹ̀yin tẹ́lẹ̀ approve tí alálùbọ́sà ń sọ ó yẹ kí ẹ lè approve ẹni tó bá ṣe rọ́dù fún nǹkan tó ń sọ a sọ fún yín ipe ń tó bí rùdúdù wa lórí ìhuanu àwọn èèyàn kan ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ adẹ̀wò pé kò ń ṣe nǹkan tó wà òkè ká dákẹ́ torí pé wọ́n á mislead àwọn èèyàn láwùjọ wa pàtàkì jùlọ àwọn tó ti ní ìtìdáhùn sí sàlàfíà tó ṣe wípé àwọn ọ̀nà àwọn ìkwánù ní wọ́n gba ọ̀nà yẹn látara àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ sáwárí yẹn kan tí ó máa bẹnu àtẹ́lu àwọn àgbààfà máa bẹnu àtẹ́lu ìjọba Saudi máa kọ̀ndẹ́mù wọn bẹ́ẹ̀ ni acknowledge pé ìjọba Saudi ní àwọn kùdìẹ̀kudiẹ bí ẹnì kọ̀ọ̀kan wọn ṣe láwọn kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n láàrin ìjọba ìlú islam tó ṣì ń bẹ̀dọ̀ ní àwọn ni the best pẹ̀lú gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ yẹn so tí èèyàn kan bá wò pé fẹ́ mọ defend àwọn jama kan at the expense of àwọn ẹni wọ̀nyí tá a dẹ̀ mọ̀ pé àwọn jama tó ń defend yìí àwọn gangan fúnra wọn ní lọ́wọ́ ni bákan náà oríṣiríṣi pàǹtí ń bẹ lára wọn ó máa wà binding lórí wa láti máa ṣàlàyé fáwọn èèyàn pé ẹ má gbàtàn jẹ́ o jama tan defend yìí náà gbádùn eléyìí ni táwa ṣe so káwọn kan wá dìde kán láwọn fẹ́ máa defend wọn ẹ̀ẹ̀kan láwọn èèyàn kan ti lè mọ́ wọn jù àwọn tí wọ́n ń àwọn àfáyé lọ́wọ́ àwọn post wọn several times mo ti dárúkọ àbúmọ̀sídẹ lọ́wọ́ àwọn post ẹ̀ tó kan twenty seventeen ni ẹ wo bó ṣe lálàṣẹ àwọn àfa lálàṣẹ ìjọba Saudi àwọn tá à ń sọ wọ̀nyí ní wọn rí wọn mú lọ́wọ́ dá nígbà o ìgbà táwa wá ń fèsì padà fún ló wá di wípé èèyàn kan wá ń kọ lẹ́tà ara nù kan wípé kẹ̀yẹ́ ká máa ṣe kinní kan kẹ̀yẹ́ ká máa ṣe kinní kan bí ìgbà tó pẹ́ nìyẹn àdírẹ́sì ọmọ rẹ̀ mi ìkéwú lọ́dún ẹ̀rí mi ìmẹ́rí asin àwọn ayéka ìjàyè tí ò gbádùn tẹ́lómi ò fẹ́ máa jẹ ni a lè respect yín pé dàgbà lọ́jọ́ orí ni kò túmọ̀ sí pé ẹ máa fọwọ́ lálẹ̀ fún wa ìpè nǹkan báyìí ni kẹ́ ẹ sọ ẹ mọ́ sọ eléyìí tí ẹ bá tiẹ̀ máa sọrú nǹkan bẹ́ẹ̀ yóò wà balanced the other party náà ẹ bá sọ̀rọ̀ mo kọ síbi lẹ́tà ẹ bá lágbájá yìí sọ̀rọ̀ ẹ tún lè bú nìyí ṣebí tí mò ń lọ yẹn ò pé àwọn tí alálùbọ́sà ń defend yìí ǹjẹ́ wọ́n ti ẹ̀ sọ fún pé kó stop ohun tó ń ṣe yìí jẹ́ kí peace rìn kó rìn láwùjọ wọ́n á ní sọ fún àwa ni wọ́n dojúlé recently wọ́n ní prof gba award prof gba award ní ìyẹn ò kì í ṣe ìbànújẹ́ fún àwa area bíi ta ti disagree pẹ̀lú prof òun ni ìfẹ́ máa fọwọ́ ra àwọn alikhwan muslimun ìfẹ́ máa fọwọ́ ra wọn lórí tán dẹ̀ ń le má wọn tí wọ́n ń kọ̀ǹdẹ́mù wọn. eléyìí wọn nú àwọn fídíòs wọn máwọn ọdíòs wọn mi eré abita ti disagree pẹ̀lú wọn nìyẹn wọ́n dẹ̀ sọ yìí pé n táwọn wà lórí ẹ̀ yìí n wà lórí ẹ̀ táwa dẹ́ mọ̀ pé táwọn àgbà afá wà lórí ẹ̀kọ́ nìyẹn lórí ọ̀rọ̀ àwọn alikhwan muslimun ṣe ká dákẹ́ ni a kó jáde náà ni táwọn àgbà afá wà lórí ẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn kan náà tó yẹ kí àwọn ẹni wọ̀nyí náà bá sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n á ní àwọn èèyàn ń ṣe lára wọn ni ìlara lórí kíni tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé ẹni yìí gbogbo wa la nífẹ̀ẹ́ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá sọ nǹkan tó kù díẹ̀ káàtó tán dẹ̀ lè má wọn tí wọ́n mú kífù tó yàtọ̀ sí ti tiwọn ìnífẹ̀ẹ́ wọn kọ́ ni kéèyàn dákẹ́ ìnífẹ̀ẹ́ wọn náà ni pé kéèyàn ṣàlàyé pé nǹkan yóò bá mu ṣùgbọ́n káwọn nǹkan wá wò sùnsùn kán wo pé ìlara ni wọ́n ń ṣe wọ́n fẹ́ ṣe scott wọn ni wọ́n fẹ́ ṣe hasad wọn ni ṣé ń gbà táwọn ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ìgbà táwọn ń ṣe soft landing tán fi tán wá soft landing fún àwọn Al-Ikhwan Muslimun ni ṣé wọ́n ń ṣe lára àwọn àfa tí wọ́n sọ̀rọ̀ tó le nípa àwọn Al-Ikhwan ni ṣé wọ́n ń ṣe ìlara ìjọba Saudi ni nígbà tí wọ́n sọ ẹ̀ ṣe bá wọn bílíìvù pé ní tí ìjọba Saudi sọ àbí tí wọ́n ń ṣe fáwọn Ikhwan wọn bílíìvù pókù díẹ̀ káàtó ni wọ́n bílíìvù páwọn àfa àgbà tí wọ́n sọ̀rọ̀ nípa wọn wọ́n bílíìvù pé nǹkan tán sọ ó kù díẹ̀ káàtó ni wọ́n fi sọ̀rọ̀ a sọ pé lára ni wọ́n ń ṣe so ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ èèyàn kan ń ṣe ìlara èèyàn kan yọ kúrò ń bí báyìí so dé lẹ́bù wípé àwa ara èèyàn kan ní orúkọ pé àwọn nífẹ̀ẹ́ prọ́fù wọn ò máa fi nǹkan tán bá àwọn achievement mi láti lè máa fi spite àwọn èèyàn máa bú àwọn èèyàn máa sọ oríṣiríṣi eléyìí common sense nìyí ìgbà táwọn èèyàn bá ń fi nǹkan téèyàn kan ṣe achievement téèyàn kan ní tá máa fi ń bú àwọn all in the name of his defence ṣáwọn tán ń bú expect pé kí wọ́n gbẹnu dákẹ́ ni èèyàn kan ní achievement ní ẹ kì fa achievement yẹ kò ń ṣe pé fi achievement yẹn máa fi bú àwọn ẹlòmíì àwọn tẹ́ ẹ fi ń bú yẹn náà wọ́n reply ẹ gbọ́ nǹkan tí ò ní dùn mọ́ yín lẹ́nu titiwọn náà so àwọn tó ń dá wàhálà lẹ́jù lọ làwọn tí wọ́n ń pera wọn ní defenders wọ̀nyí táwọn yẹn kan bá ní àwọn kan ń dìfẹ́ǹdì sáìdì ọ̀dọ̀ títí wa bẹ́ẹ̀ làwọn kan náà ń dìfẹ́ǹdì sáìdì ọ̀dọ̀ títí wọn bó o ní táwọn eléyìí bá sọ ní sáìdì títí wọn ṣe right tí n táwọn eléyìí bá sọ ní sáìdì títí wa ṣe wrong bó tiẹ̀ jẹ́ wípé àwo gba nǹkan tó bá ti yàtọ̀ sí ti ah, alukur'ani pépè sí ṣùgbọ́n ẹni tí ó bá dájọ́ ká dájọ́ pẹ̀lú dédé tí èèyàn kan bá bú mi tí n bá bú padà eléyìí ò kì í ṣe haram ẹ̀sìn wa fi rinlẹ̀ téèyàn kan bá bú mi tí n bá bú padà kò ń ṣe haram ṣùgbọ́n n taba máa ṣe náà kó wà ní within intestine tí ó allow gbà tí àwọn kùrẹ́ṣì ń bú ànábì sallallahu alayhi wa anabi sallallahu alaihi wasallam wá àwọn tí wọ́n lè dá nǹkan yẹn padà nú àwọn sọ̀hábà táwọn náà mọ èyí tí à ń pè ní kíni èébú ìkọrin búyàn tán máa ṣe tí wọ́n dẹ̀ ní kọjá là ń pẹ̀ so la fi ráwọn èèyàn bíi abdullahi bin rawaha àrí àwọn èèyàn bíi hasan bin thabit àtàwọn míì bẹ́ẹ̀ tani bisalòlá sàmùsọ fún Hassan bin Thabit radiyallahu anhu wípé ohjohom òfin riwaya hajihim desi padà fún wọn tán bá ti ń bu mi débi pé anabi sọlá asalam tún sọ wípé kí ni ruhul qudus Jibril ló mọ̀ kún ẹ kí la fẹ́ lò ń bi eléyìí òun ni pé ẹni tó bá bú èèyàn tó rí pé èbú lòun máa bú àgbà ni àbọ̀mọdé tán bá bú padà èwo làbùrọ̀ mọ́ sunkún èwo ni àbùrọ̀ mọ́ sunkún lórí yẹn ni so àwọn tálálùbọ́sà ń defend táwọn ò bá lè caution ẹ̀ ìtàn bá rí látara defense alálùbọ́sà ń ṣe ká má bínú sí i a ní intention àti bú yín ṣùgbọ́n intention wa òun ni láti correct mistake tẹ́ kó sí bẹ́yìn náà ṣe wo pé ẹ kẹ́ correct tí ẹ̀yin believe kó jẹ́ mistake lọ́dọ̀ àwọn àgbà àfáà tó ṣe wípé wọ́n lè má àwọn al-Ikhwan al-Muslimun al-Lajnatu Daima Hayatu Kibari Ulama àwọn àgbà àfáà wọ́n jẹ́ àfáà súnà lágbàáyé ni wọ́n le koko mọ́ àlìkwan so lára àwọn nǹkan tó yà ní lẹ́nu ó ní nísìnyí sheikh suleiman ruhaili hafidhahullahu ta'ala lára àwọn tí wọ́n le mọ́ àlìkwan ni tó ṣe pé kẹ́ ẹ tó rí bí ọjọ́ bíi mélòó kan bàbá yóò post ọ̀rọ̀ nípa àwọn àlìkwan tán wọ́n ní against wọn prof omaida àti ṣe kíni àti sálámọ̀ sí ẹni yìí débi pé àwọn èèyàn tún ya fídíò wọn tán spread ẹ̀ káàkiri ǹjẹ́ wọ́n lè sọ fún sheikh yìí ipa láwọn ọmọ kan láwùjọ wa o àwọn ọmọ ìyá alákatakítí ni wọ́n o torí pé kí ni wọ́n lè máa wọn al-Ikhwan al-Muslimun ìjọ lè sọ fún sheikh yìí bẹ́ẹ̀ ìjọ lè sọ fún àwọn tó ń fún wọn ní àwọ́ọ̀dù wípé mo disagree pẹ̀lú ìgbẹ́ ṣe lè máa wọn al-Ikhwan al-Muslimun ìjọ lè sọ bẹ́ẹ̀ ìjọ lè sọ fún àwọn àgbàfà yín Saudi bí wọ́n ṣe visit sheikh al ipa position yín lórí àwọn ikhwan ó ti le sheikh suemi position yín lórí àwọn ikhwan ó ti le jù wàláhì wọn lè sọ̀rọ̀ yìí sókè wẹ́lẹ̀ ń bá wàjà sí yìí tẹ̀lé ń rẹ́ pẹ̀lú àwọn àfa yìí àwa náà ní kórìíra yìí ṣùgbọ́n ń tẹ́ ẹ sọ tó kù díẹ̀ káàtó á correct ẹ̀ ìfẹ́ yín ò lè tóbi lọ́kàn wa débi pé ká bùn yín nírú nǹkan bẹ́ẹ̀ lára nǹkan míì tẹ́lómi máa ń sọ so, wọ́n ní wọ́n pe prof ní mọ̀tẹ́lì àbọ̀ pe prof ní sòrórì gbólóhùn pé a sọ pé èèyàn kan sòrórì kò ń ṣe pé èèyàn kan pàtó la sọ kò dẹ̀ ń ṣe ọmọ kan ló pè mí mo sọ ọ̀rọ̀ yẹn ni náà ìsọpé èèyàn òun ni mọ́nájú àwọn èèyàn kan ni tó bá ṣe wípé àlébù ni nǹkan yẹn ẹ̀yin náà ń pa àwọn èèyàn kan ní mọ̀dáhìlà ẹ̀yin náà ń pe àwọn èèyàn kan níjà níyà ṣàlébù nìyẹn àbẹ́yìn ẹ̀ ń sọ láàrin àwọn kọ̀wáṣù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bá gbogbo ẹni tó ń sympathize ó bá wọn wí tẹ́ bá wà níjókòó yín abẹ wọn bò mí ẹ láwọn kan màdáhìlà màdáhìlà lọ́dọ̀ yín ṣé nǹkan ẹ̀yìn ni àbí nǹkan ebú jàmíyà lọ́dọ̀ yín ṣé nǹkan ẹ̀yìn ni àbí nǹkan ebú ìsìlá tuntun sàlàfíà 1990 ṣé nǹkan ẹ̀yìn ni àbí nǹkan ebú so tí jàmíyà màdáhìlà sàlàfíà 1990 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ nǹkan àlébù lọ́dọ̀ yín tẹ́ ẹ wò pé ẹ lè fi tan sáwọn èèyàn tẹ́ ń sọ ọ́ ní àwọn special sittings yín tẹ́ ẹ tún sọ ọ́ jáde tẹ́ ẹ dẹ̀ ń pọ́ìntì sáwọn èèyàn kan páwọn ẹni wọ̀nyí jàmíyà ni wọ́n àbí àwọn wọ̀nyí mùtàṣẹ̀dìdún ni wọ́n ẹ̀ ń sọ ọ́ jáde àbí náwọn lectures mi ẹ̀ ń sọ jáde bó ló ṣe rọ́ǹgì fáwọn èèyàn kan láti kù lẹ́yìn náà mọ́bi tí wọ́n bá rí pé bìlọ́ǹgì sí pé láwọn àròrí ipa àwọn ẹnu wọ̀nyí sórórí yóò ní wọ́n that is àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà Muhammad Surur Zainul Abidin Asuri tó jẹ́ ọmọ Syria tó ń tẹ̀lé ìlànà rẹ̀ nípa pé ká tírìtì e alasma wa sífàtì fáwọn èèyàn ọ̀rọ̀ kádàrọ̀ ọ̀rọ̀ eh, kìnìkan ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ àwọn olórí kí èèyàn ní stáǹdì tó ṣe pé bá a ṣe máa gba ipò nǹkan kan mọ́ra wọn bí àwọn Salman Auda Safar al Nasir al-Umar Aid al-Qarni kóhun tó lóun túbá kúrò mẹ́ntì ẹ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn tán níròrí ìgbà tó yá ni wọ́n sọ di ọ̀rọ̀ pé kí ni ká torí bo òṣèlú ni àwọn tó ní ròrí yìí ni wọ́n ń pè ní sòrúrí yìí wọ́n tírìtì ọ̀rọ̀ kádàrú dáadáa wọ́n tírìtì ọ̀rọ̀ asma wa sifat wọ́n tírìtì ẹ̀ ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ bó la ṣe ń bá wọn lórí lò ipò agbára so eré abẹ̀yẹn ni wọ́n consent de lórí ẹ̀ wọ́n dẹ̀ mọ́ invite àwọn èèyàn síbẹ̀ gan èyí tí àwọn sòrúrí yìí nínú ikhwan muslimin tí wọ́n fi yàtọ̀ sí àwọn albannaiyun albannaiyun àwọn ọ̀rọ̀ asma wa sifati nǹkan kamara wọn wọn ní tírìtì ẹ̀ lọ́nà báwọn alùsùnà wọn ṣe ń tírìtì ẹ̀ torí pé asalbanna gan fúnra ẹ̀ ní mufawid maani sifati ni mufawidu maani sifati òun ni asalbanna gan fúnra ẹ̀ sufiyun hasafi òun ni asalbanna gan fúnra ẹ̀ so kò ní tírìtì ọ̀rọ̀ asma osifat bí àwọn àfáà ní Saudi ó ṣe tírìtì ẹ̀ Muhammad Zain al-Abidin Muhammad Surur Zain al-Abidin òun ó tírìtì ẹ̀ bí wọ́n ṣe tírìtì ẹ̀ ṣùgbọ́n àwọn bànà yún pẹ̀lú àwọn sùrùlì yún wọ́n pàdé níbi ọ̀rọ̀ ipò agbára wọ́n pàdé níbẹ̀ yẹn so kí mo fẹ́ lò ní pé táwọn kan bá rí i pé ìlànà tẹ́ ń tọ́ ìlànà Muhammad sòrò zainul abidin tó má pè ń sòrò rí kí lẹ́sẹ̀ táwọn yẹn tẹ́yìn pe àwọn èèyàn kan ní mutashaddidun tẹ́yìn pe àwọn èèyàn kan ní jamiyun tẹ́yìn pe àwọn èèyàn kan ní madakhila ẹ̀yin ni ẹni láìsẹ̀nsì àti pa àwọn èèyàn kan ní madakhila ẹni láìsẹ̀nsì àti pa àwọn èèyàn kan ní jamiya ẹni láìsẹ̀nsì àti pa àwọn èèyàn kan ní salafi 1990 ṣùgbọ́n àwọn èèyàn ò gbọ́dọ̀ pe àwọn èèyàn kan sùúrù yìí ó لماذا alkelu bimikiyalayn eléyìí لين ẹ jẹ́ ká jọ wò ọ̀rọ̀ ìkórìíra fún يكو. yín kọ́ ọ̀rọ̀ wípé ẹ bìlíìvù pé ìlànà kan tẹ́yìn tọ́ ó correct àwọn kan bìlíìvù pé ìlànà yẹn ó correct in tó wà lẹ́nu yẹn so ìmọ̀ sọ àwọn èèyàn kan lórí burúkú ẹ̀pọ̀n sọ wọn lórúkọ burúkú nǹkan kan mọ́ra wọn nìyẹn kò sẹ́ni tí ó mọ̀ yín náà ṣe. kò sẹ́ni tí ó mọ yíhun tí ó mọ ẹ̀sìn so wọ́n ní what is source for the goose is source for the gander èyí tí ẹ̀yin bá wò pé ó wọ òkè lọ́dọ̀ títí láti pe àwọn èèyàn ní orúkọ àwọn èèyàn lè pa yín lórúkọ so gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ní programu kan ní Lagos Island ẹni tó pa àwọn èèyàn kan ní uh, uh, kùtùbí yóòn ó pè wọ́n ní kinní kan ẹni tó ń pè ń kùtùbí lápèjì òun náà wọ́n wá sọ pé wọn náà já mí ni èmi ò rí ìṣù ńbẹ kò ń ṣe nǹkan ẹ̀fọ́rí ìwọ pé lórúkọ òun náà pé lórúkọ padà ṣùgbọ́n kí wọ́n gbà wípé o lè pa àwọn kan ní mọ̀dákílà àwọn kan o lè pè wọ́n ní jàmíyà o lè pè wọ́n ní kínní ni ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ pè é eléyìí yóò jẹ́ kínní alkail bímíkíá lẹ́yìn so issue tó wà láàrin wa issue tó simple ni ẹ̀yin gbà lè mọ fáwọn ikhwan ní soft landing àwa rí i pé ńgbà tí àwọn tí wọ́n jẹ́ lovers ìhwanu láwùjọ ti tiwọn báyìí àṣà twenty seventeen tí wọ́n bẹ̀rẹ̀ rúdúrúdù lórí àwọn àgbà àfáà ní Saudi lórí ìjọba Saudi based lórí qarar tí ìjọba Saudi take tí ayatu kibaru lama tán take lórí àwọn alkhwan muslimun wọ́n rí i pé yẹ káwọn defend àwọn ìhwanu àwọn tá à ń sọ yìí dìde àwọn bíi abu mazida nko wọ́n dìde tọ́dẹ̀ nko oríṣiríṣi eléyìí náà làwọn ọmọ ìyá wa kan náà fi pàkíyèsí pé ẹ má jẹ́ ká wòran o àwa náà bẹ̀rẹ̀ ìyẹn coincide pẹ̀lú gbàtẹ́yìn náà ṣe dáwọ́ra yín tó ṣe wípé kí ni tí ẹ̀yin náà tẹ̀yìn tẹ̀ praise àwọn ìkọ́nù tẹ̀lé ń fún wọn soft landing fídíò àwọn nǹkan wọ̀nyí wà so ṣe ká wa dákẹ́ lórí eléyìí a lè dákẹ́ a lè dákẹ́ bẹ́ẹ̀ ń ṣe wo pé káyìn fún wọn ní soft landing yẹn ni bẹ́ẹ̀ làwọn kan náà wò pé náà níwọ̀n yí wọn lé fún wọn soft landing bẹ́ẹ̀ ni àwọn tán jáwọn àgbà fásun náà lágbàáyé ẹ̀yìn tiwa náà wà dílẹ́bù pẹ́yìn gan ò lè sọ níwájú àwọn àfáà yẹn ìpè mú mọ́ kí tó wà mukhalif sí wọn ká máa ti sọ létí ìjọba Saudi ni so simple issue ni tó wà ńlẹ̀ yìí simple issue ni so alálùbọ́sà òun wò pé òun àfikún ṣàmọ́ defend yín ó wá ń dìfẹ́ǹdì yín bilbatil pẹ̀lú batil yóò parọ́ máwọn èèyàn ní tí ó ṣẹlẹ̀ yóò ló ṣẹlẹ̀ so àwọn nǹkan wọ̀nyẹn ò ní mo fẹ́ mọ̀ mú wá lára àwọn nǹkan tó ṣe pé alálùbọ́sà tí ó fi dìfẹ́ǹdì yín òun ni so kí a wo ká lísìn sí ọ̀rọ̀ tí ẹni yìí sọ. Claro, ele Abigani Juma versus Abigani Juma Abigani Juma versus Abigani Juma ẹja gbọ́ lẹ́ẹ̀kan sí ẹnjàmá. báwo ló ṣe kọ́ ọ́ bẹ́ẹ̀ àtàwọn ọmọ yẹn ti sìn kàmú yìnbọn ọ̀yá kankan jà ọmọ yẹn tó wọ́n ní ìjàwé ọ̀hún wa wọ́n sì bá fàmà dọ̀ mi àti ìjòkó lọ́mí sì mìíràn kí n bẹ bá yẹ ọgbọ́n nílé abọ́dọ̀ àwọn ọ̀dọ́ ẹ bá mi àbá kan wọlé ó sì ní ẹ má gbọ́ àwọn ìṣẹ̀tọ́ kà fún mi o kí ọ̀rọ̀ ti nínú ẹsẹ̀ mi nam afa tí alálùbọ́sà ń play yìí òun náà ni afa imran afa imran ń sọ wípé ustaz murtado hafizahullahu ta'ala wọ́n pe òun àbọ̀n bá òun sọ̀rọ̀ nígbà tí wọ́n pàdé ní eid àbí nkankan so wípé afa rẹ̀ ustaz murtado wọ́n ní àwọn ní tó ń ṣe láàrin àwọn àtàwọn ọmọ ìyá ó lóun sọ pé òun ò bá ọmọ ìyá kankan ṣe kínní ni pé kí wọ́n mú un wá sọ́dọ̀ òun kí wọ́n mú un wá sọ́dọ̀ òun náà gbólóhùn ìpọ́nra ẹni lébà ìkòsẹ́yìn tí ó mọ̀ ń lò age difference tó ń bẹ láàrin wa bóyá bí ọdún kan méjì ó pọ̀ ju àrírú ẹ̀rí bóyá mẹ́ta ó pọ̀ ju àrírú ẹ̀rí bóyá mẹ́ta ṣùgbọ́n kéèyàn gbé rẹ̀ sí ipò ẹni tí ó mọ̀ fún rẹ̀ kàn mú wá sọ́dọ̀ kàn mú wá sọ́dọ̀ ta lẹ́ni ta ni wọ́ ṣé wọ́n ń gbowó oúnjẹ lọ́wọ́ ẹni àbíwò. Ustaz Murtado Hafidhahullah Ta'ala Ustaz is almost sixty if not sixty years báyìí sìn. So àfa ìmúránù sọ fún irú èèyàn bẹ́ẹ̀ ní kíní kankan mú wá sọ́dọ̀ òun. so wọ́n ní respect ni ó wà reciprocal yìí téèyàn kan bá pọ́n rẹ̀ lé wọn á pọ́n lé téèyàn kan bá ṣe àbùkù àwọn èèyàn wọ́n á fi àbùkù lóhun náà so eléyìí òun ni ta fi ń dá padà fún yín ni àtàlálùbọ́sà ni àti àfáìmùrán ni n ta fi ń dá padà fún yín òun lélẹ́yìí. nam afa eh, Imran sọ yìí pé èmi sọ pé lára ẹ̀ṣẹ̀ tí òun ṣe lára nǹkan tí òun ṣe tí ò da òní pé òun pe Qaradawi láàfa èmi sọ bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un èmi sọ pe lára ẹ̀ṣẹ̀ ni pé òun pe Qaradawi ní àfa. náà ẹja tó wá wo the same àfa yìí náà Abdulgani versus Abdulgani. àbí onímọ̀ ní lágbájá. ṣàkún lágbájá ṣé ni o kì í ṣe onímọ̀ onímọ̀ sọ pé pé onímọ̀ ni aṣọ ara wì àbí onímọ̀ ni lágbájá ṣé ni o kì í ṣe onímọ̀ nítòótọ́ ni onímọ̀ lẹ́nu yẹn ṣùgbọ́n yóò túmọ̀ sí pé kò ń ṣe ní bídíà. ó túmọ̀ sí pé kò ń ṣe ní bídíà nam nǹkan tí alálùbọ́sà fẹ́ mú jáde ń bí báyìí ó mú ọ̀rọ̀ afáìmùrán wá ibi tí afáìmùrán ti ń sọ wípé ẹ̀ṣẹ̀ tẹ́mi ka sóhun lọ́rùn ò ní pé lára rẹ̀ ni pé òun sọ wípé òun gbà pé kọ̀dọ̀wí afáì ni wàláhì irọ́ ni wàláhì irọ́ ni sọ alálùbọ́sà justify ẹ̀ pẹ̀lú pé ìgbà tí Sheikh Abu Nasir sọ wípé. So aṣàráwí ipe onímọ̀ ni ipe mi sọ pé ṣé ṣàráwí ò kì í ṣe onímọ̀ ni ipò onímọ̀ ni kò bá jẹ́ oníbídíà so ìyẹn ni alálùbọ́sà ló ń wo pé kí ni ọ̀rọ̀ mi ń takora wọn. àkọ́kọ́ ni pé tá a bá sọ pé àwọn onímọ̀ wọn pọ̀ èèyàn lè jó onímọ̀ kó jẹ́ oníbídíà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ bí ọ́díò tí afa alálùbọ́sà ń play yìí mo ní Sheikh Rabi hafudhahullahu ta'ala nínú tàálíkì wọn lórí anukat mo ní wọ́n acknowledge àwọn èèyàn tán jẹ́ afa tó ń bọ́já pé kí ni oníbídíà ó wà wọn ni ṣùgbọ́n torí pé àwọn ẹnu wọ̀nyí ni onímọ̀ ni wọ́n acknowledge wọn so alálùbọ́sà ń fi yẹn prove pé kí ni mò ń takora mi ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ al-Qaradawi mo ti sọ àwọn afámi náà sọ afá ìmúránù lọ ṣe lecture lọ́dọ̀ àwọn YouTube kan ní mọ́ṣáláṣí kan tá ń pè ní Béleke kìíní kan ní Surulere lára àwọn ọmọ kan ó wá béèrè question tó ní ṣe pẹ̀lú Qaradawi ọ̀ṣọ́ so àwọn ọmọ ẹ wá ní pé káwọn gbọ́ pé àwọn èèyàn máa ń kọ̀ndẹ́mù kọ̀rọ̀dọ́ àfa Imran wa ń sọ fún wọn wípé ká má bá wọn dá sí o ká má sọ kọ̀rọ̀dọ́ yìí o wípé àfa ńlá ní àfa dáadáa ní nǹkan kamara pé káwọn èèyàn má bá wọn kọ̀ndẹ́mù ẹ̀ nǹkan kamara pé àfa ní òun wà ní iwájú Sheikh Uthaymeen níbi lẹ́kṣọ̀ wọn tán ti bèrè ń pa kọ̀rọ̀dọ́ wí tán dẹ̀ sọ̀rọ̀ ń pa kọ̀rọ̀dọ́ wí dáadáa. nam ẹni tí ó bá gbọ́ eléyìí tó dẹ̀ mọ̀ tí àwọn àfa tí wọ́n ń sọ nípa Qaradawi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tó ń sọ nípa Qaradawi yóò fún àfa Imran níkanu méjì ìṣẹ́dá kan wípé ẹni yìí irú ìròrí Qaradawi ló ń bẹ lórí ẹ̀ àbí kò wò pé rábíà kò mọ kọ̀rọ̀dọ̀ wí dáadáa ìyẹn ni tó bá ní ẹ̀ǹtìmọ́ òsì súnà dáadáa pẹ̀lú àwọn pátipàti kọ̀rọ̀dọ̀ wí ni tó wá torí àfa kan tó yin kọ̀rọ̀dọ̀ wí yóò fún ẹnìyẹn ní kanú ìdájọ́ méjì sídà kó sọ pé irú nǹkan tó ń bẹ lára kọ̀rọ̀dọ̀ wí náà ló ń bẹ lára ẹni yìí ọ kó sọ pé ah, ẹni yìí nìyí based lórí àwọn nǹkan tó ń mọ̀ mọ̀ òun gangan fún rẹ̀ láwọn nǹkan tó mọ̀ sọ tó jẹ́ nǹkan dáadáa ìmá lọ́yìn Qaradawi ni ẹni yóò mọ Qaradawi dáadáa ni ìkànnì méjì yóò fún sọ́ngbà tá a gbọ́ késẹ́ẹ̀tì yẹn a gbọ́ késẹ́ẹ̀tì yẹn a wà ní ọ̀dọ̀ Sheikh Said Hamza inú pálọ̀ wọn la wà tọmọ ìyá kan ti mú kẹsẹ̀tì yẹn wá wọ́n dẹ̀ play kini yẹn àgbọ̀ á ah! mo ní sílàpé páfá yóò mọ kọ̀dọ́wí dáadáa òun ló fi dáhùn bó ṣe dáhùn yìí ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ until ìgbà tí ṣekọ́rọ́ yìí sì wá wá àfúrọ̀ Allahu ta'ala mo ní àwọn àfa ìyókù wa ni kò wù wọ́n kí àfa Imran kọ́mìtì ṣekọ́rọ́ yìí including àna rẹ̀ òní lára àwọn tán lé máa fa ìmọ̀ràn èmi mò ń sọ yí pé no ẹni yìí wọ́n mọ àfa ìmọ̀ràn lẹ́ni dáadáa according to conversation wa ni so táwọn máa sọ pé ẹni yìí ní kùdìẹ̀kùdìẹ̀ wọn lè gbọ́ yé ìsìn a ní ìfarabalẹ̀ pẹ̀lú kínní yìí so nígbà tí ṣe Christ padà wá wá náà mo narrate bí ṣẹlẹ̀ mi ṣe ṣẹlẹ̀ níbẹ̀ ni eventually èmi kúrò níbi hòtẹ́ẹ̀lì yẹn ni lórí ọ̀rọ̀ Àfá Imran náà mo fi kúrò ní hòtẹ́ẹ̀lì ni sokoto rí pé Àfá Imran àwọn ṣe cruise torí pé ńgbà tí Àfá Imran tí wọ́n wà ní ibi tí gbogbo àjọ wà ní hòtẹ́ẹ̀lì yẹn èmi mo ra èmi mo lọ mú sim tí ṣe cruise tí wọ́n ń lò lẹ́nu ọjọ́ mélòó kan tí wọ́n ń lò nàìjíríà èmi ò mú síìmù yẹn wá mo fi síìmù yẹn sínú fóònù ìgbà tí wọ́n try ẹ̀ ṣó ń ṣiṣẹ́ láì mi ní kọ́kọ́ try so kò pẹ́ sígbà yẹn ni àfáà Imran padà dé síbẹ̀ yẹn ó padà júwe hòtẹ́ẹ̀lì yẹn fún àfáà kódà àwọn èèyàn wò pé no kọ́mọ́ ju hòtẹ́ẹ̀lì ẹ jẹ́ kí kinní yìí kó lọ Kini ni ntí ẹ bá dẹ̀ ní against ẹni yìí ẹ sọ fún tó bá dé so nígbà tí àfa àṣàpàrà wọlé àwọn nǹkan ẹ̀ là ń discuss lọ́wọ́ ibẹ̀ ni sheikh royce ni wọ́n ti try line afai moran pelu Nigerian number yẹn mo ní wọ́n kọ́ try pelu line mi lati mọ̀ pé ṣé ó so àwa tá ń discuss pẹ̀lú afai moran oni call wole call kọ́ọ̀lù wọn èyí tí a gbọ́ tó jáde òun ni pé al-ikhwatu mana'uni mina dukhul àwọn ikhwa wọn jẹ́ kí n wọlé so gbólóhùn tí mo gbọ́ yẹn ni ó irritate mi gan mo kàn kúrò ní ojú yẹn ni nígbà tán wá wọlé tán ọ̀rọ̀ wa lọ síbi ọ̀rọ̀ Qaradawi Sheikh Rais wa condemn Qaradawi gan àwọn ikhwa tán wà ń jókòó àwọn ikhwa tán wà ń jókòó wọ́n wá ní afai moran náà ń bá ṣe croix condemn Qaradawi eléyìí tó ń ṣe kíni tanakod sarih ìwọ ló yín ẹni yìí just a month plus ní mọ́ṣáláṣí ìbéleke ìwọ ló tún condemn ẹ̀ nísìn ṣẹ́ngbà tí mo gbọ́ kíní yẹn létà ìpè nǹkan báyìí làfa ṣe níjókòó yẹn kíní yẹn ni ó oh, touch me ẹni tí mò ń fún ní excuse wí pé bóyá kò mẹ́ni yìí dáadáa òun ló ń condemn Kordawi again ni irú life wo leléyìí sotorẹ position mi ni pé àfọ òní in debate kò ní in debate position mi nìyẹn àfọ òní in debate ibi tátẹ́gùn bá fẹ́ àfa lọ làfa ń lọ ibi tí àǹfààní àfa bá wà làfa ń lọ torí pé mi ì mọ nǹkan tí èèyàn ò fẹ́ parẹ́ ẹ̀ that is tí ó ṣe gbogbo effort láti meet Sheikh Royce báwọn yìí wá ṣe block blọ́ọ̀kù kí ní ètò dé level wípé èmi gangan fúnra mi láti lè máwọn ikú àwa ni To bá ṣe pé ní tó ń kọ̀ndẹ́mù nísìnyí tó ń sọ tó ń rẹ́rìn-ín tó bá ṣe pé o of that importance lọ́dọ̀ rẹ̀ ni Why tí ò ń dààmú ara ẹ láti mí tiẹ̀ nìyẹn iṣu tó ń bá fún èmi lélẹ́yìí ọ̀tún wá mí tí ó tún wá da àwọn oro lẹ̀ láwọn ọ̀rọ̀ tó ṣe pé a play jáde kò mọ̀ wípé àwọn ẹni wọ̀nyí rìkọ́dù ọ̀rọ̀ yẹn ìgbà táfà gbọ́ nǹkan ó sáré lọ kọ tírà gbogbo àwọn tó ṣe pé ó ti bàdá tó ti lẹ̀ wọ́n mọ́ oríṣiríṣi nínú ọ́díò òdìkú bẹ̀rẹ̀ sí sànánà wọn nínú tírà tó ló ń kọ irú láìfò lélẹ́yìí irú láìfò lélẹ́yìí bí ọjọ́ mélòó kan òun mo ka ọ̀rọ̀ táfa akọ̀rọ̀ mọ́mú ṣáfì táfa sọ nìbàdàn wọ́n lo organize kínní tó fi lé mọ́ àwọn oníṣúfìdí lẹ́bùpọ̀ kà fara àwọn àfáà mi táwọn ọmọ mi yarí mẹ́ lọ́wọ́. ṣùgbọ́n ló soríṣi nípa òun láwà ní táwọn mi gbé jáde tá a máa rí i pé kí ni tànà kò sọ̀rẹ̀ tanakud sọ́ọ̀rìk ó ní tanakud tó ń ṣẹlẹ̀ sọ́ọ̀rìkún wọ́n sọ́ọ̀rì kọ́lọ́n wa kó ṣàánú wa eré àbí táwọn ń pa kéèsì sí ni ṣùgbọ́n kó èèyàn jókòó lórí kíní kó mọ ṣakọ mọ ṣe kíní gbogbo yẹn sẹ́mínà kọ́nfẹ́rẹ́nsì nǹkan nǹkan àwọn nǹkan tí ó kì í ṣe fídíẹ̀ tó ń torí ni seminar conference o gbé dictionary kalẹ̀ kó wo àwọn nǹkan wọ̀nyí kó tó máa fi takò àwọn èèyàn ó máa sọ̀rọ̀ ìgbà tó ṣe pé àwọn tó ń sọ̀rọ̀ àwọn tó jù lọ wọ́n rà sí wa náà ní age group ní wá ní àwọn tó tún ju ẹ lọ ń bẹ nínú àwọn tó ń ẹ gan fẹ́ mọ̀ fira yín sí ipò tó ṣe pé àwọn èèyàn kan rò pé bíbà tó ṣe pé èèyàn kan tó ti wọ sixty àbó ti súnmọ́ sixty ló ń sọ̀rọ̀ àbí nǹkan kan whereas gbogbo ẹ̀ náà ní àkànmọ́ èèyàn kan ń bragi lásán gbogbo àwọn nǹkan wọ̀nyẹn so ẹ̀yin ò ń ṣe nǹkan tó máa mú àwa ìtawà dólé lórí la dólé lórí èjì ẹ ní ìtawà èèyàn mọ̀ ni ó ní láti fọ́nrẹ́ kọjá bó ti yẹ ní kò dẹ̀ sẹ́ni tó ṣe pé ó ní tó wà interested nínú ọlá kan àbí nǹkan kan tó ń ṣe kíní so ní ṣókí in tí a disagree lé lórí bó ṣe pé torí pé o pe Qaradawi ní àfa gbogbo àgbà pé Qaradawi àfa ni àmọ́ etí ra Qaradawi tó ń bẹ ń lèmi yìí ṣùgbọ́n àfọ òní bídíà ni àfọ òní bídíà ni àwọn tí wọ́n ń fún respect tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn tí ẹ lè fẹ́ mọ́ sọ pé lágbájá rí báyìí àwọn náà ti ṣe kíní wọ́n ti gbá dànù àwọn kan dẹ̀ ní àṣírí rẹ̀ ti tú sí wọn lọ́wọ́ tipẹ́tipẹ́ hátà Sheikh albani alayhi rahmatullah wọn á ní Al-Qaradawi thaqafatuhu tí wọ́n sọ̀rọ̀ ń pa kíní ẹni débi pé wọ́n á sọ yí pé kíní. اترك القرضاوي وقرضه قرضه lára àwọn ọ̀rọ̀ tí àwọn náà ti lò fún Sheikh Al-Albani kú ní nǹkan bíi 1999 tán bá leave tán witness nǹkan tí Qardawi dálẹ̀ ní àwọn fọ́wọ́dọ́ ní àwọn ọdún mélòó kan sẹ́yìn ńkọ́ kí ni wọ́n á sọ ń pa rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ibi táwọn àáfàá wà lórí ẹ̀ la wà lórí ẹ̀ nítorí wàá fi lè mú yín lè accommodate àwọn àfáà yẹn ó yẹ kẹ́ lè accommodate àwa nítorí wàá fi lè mú yín lè accommodate àwọn àfáà yẹn ó yẹ kẹ́ lè accommodate àwa nítorí lè mú ọ́gì Sheikh Suleiman Ruhaili àbí àwọn náà ọ́gì yín ni àbẹ́ bara yín lọ́wọ́ ni táwọn náà dẹ̀ ń sọrú nǹkan báyìí pa Qaradawi tán sọrú nǹkan báyìí pa àwọn Ikhwan Muslimun nípasẹ̀ Qutbu Hassan Banna ẹ̀rẹ̀ ṣe léṣe kí ni ẹ̀lẹ̀ ọ́gì wọn ẹ̀lẹ̀ bá wọn ṣe ẹ̀lẹ̀ bara yín lọ́wọ́ ni àwọn èèyàn lè fídíò ẹ̀ kan ṣe kí ni kan sẹ́ndì ẹ̀ káàkiri kí wọ́n lè ń bá wa jà fún ẹ̀fọ́ àánú ẹlẹ́ pẹ̀lú position títí wa ẹ̀yẹn sọ títí yín káwa sọ títí wa tó fi wá di ìjà so in tó jẹ́ reality gangan ẹ̀ ń pa á mọ́ fáwọn followers yín àwọn lovers yín bẹ́ẹ̀ ni irú àwọn alálùbọ́sà yìí náà ń fọwọ́ dì iṣu tó ń bẹ láàrin àwa àti yín òun ni pé àwọn nǹkan wọ́n ń lálàṣe àwọn àgbà àfáà ní Saudi nítorí stáǹdì wọn lórí Ikhwan wọ́n ń lálàṣe ìjọba Saudi nítorí stáǹdì wọn lórí Ikhwan àwa dẹ̀ wò pé no ọ̀rọ̀ yìí ò lọ bẹ́ẹ̀ àwa ń fún wọn lésì padà èsì tá à ń fún wọn yẹn lẹ́ wò pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èsì tá fún wọn yẹn ẹ kọ̀ǹpìẹ̀ mẹ́sì táwọn àgbà àfáà yẹn náà ń fún wọn ṣọ́rọ̀ wá yàtọ̀ sí títí wọn ni ṣọ́rọ̀ wá yàtọ̀ sí ti Sheikh Suleiman Ruhaili nípa àwọn Ikhwan ni ṣọ́rọ̀ wá yàtọ̀ sí ti Sheikh Suleiman Ruhaili nípa Sanbanna nípa Said Qutb ṣọ́rọ̀ wá yàtọ̀ ni ọ̀rọ̀ wá yàtọ̀ kankan náà ni bó ni Sheikh Suleiman Ruhaili ṣe jẹ́ ni tí ẹ ọ́gì tẹ́ bá lọ́wọ́ táwa máa jẹ́ ni tẹ́ mọ́ condemn ẹ̀ tí wọ́n lè gbé kinní yẹn sọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n fún yín láwọ́dù pé àwọn ọmọ kan ń ní ká sòdodo. So a ní issue pẹ̀lú àwọn ọmọnìyàn torí nǹkan báyìí báyìí báyìí dẹ́ndí àgbọ̀ pé ẹ ṣe lè pọ́n sùúrù rí wáì táwọn kan ń pa àwọn kan mọ̀dàkìlà wáì tí àwọn kan ń pe àwọn kan ní mutashadidun mo ń sọ fún kanú àwọn àfáà láìpẹ́ yìí wọ́n láwọn ọmọ kan ọ̀rọ̀ mi ó sọ́ọ̀tì ṣùgbọ́n àwọn ọmọ kan wọ́n wá àwọn àìjákì ọ̀rọ̀ yẹn ó yẹ kí n máa sọ pé lágbájá ni kò ń ṣe oníbi onísùnà náà ṣì ni wọ́n a kàn disagree pẹ̀lú wọn ni conviction mi òun ni tí màá sọ káwọn ti sọ pé kò ń ṣe nǹkan tí mo ń sọ káàkiri nìyẹn ọmọ kan tó pè mí o mo sọ̀rọ̀ yẹn fún kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣerú tí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí má ṣe pè kan nú àwọn àfa nípa èèyàn kan láìpẹ́ táwọn náà sọ pé kí ni àwọn ọmọ kò ní bídíà ni wọn dẹ̀ mọ̀ pé ni ẹ̀ ń rìkọ́dù ẹ̀ kí ni ẹ̀ go viral bẹ́ẹ̀ náà làwọn tí àwọn èèyàn ń dìfẹ́ǹdì yìí ní àwọn ìjòkó wọn ó ní tí wọ́n ń sọ ń pa àwọn èèyàn ní àwọn pásánà ìjòkó tí ó ń ṣe ìjòkó gbogbogbò ó ní tán sọ nípa àwọn Sheikh Rabi à ń kó mọ́ra wọn náà ó ní tán sọ ń pa àwa gangan fúnra wọn kéèyàn kan rìkọ́dù ẹ̀ kó wá gbé sórí kínní so nǹkan tẹ́ fẹ́ mú àwọn èèyàn fún almost everybody náà ló kó sínú nǹkan yẹn so tí wọ́n sọ pé òkè sùúrù yìí ni wọ́n ta ni sururiyun lọ́dọ̀ tèmi tán bá pèèyàn ní sururi a ní mubtadi' ni torí pé Muhammad surur Zainul Abidin mubtadi' lọ́dọ̀ tèmi ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ máa dọ́gbọ́n sí màá ní ṣe mo pè é ni ṣebí sururi mo pè ṣùgbọ́n mi ní láti máa kun láró ni so sururi lọ́dọ̀ mi mubtadi' ni so ẹni tí n bá sọ pé sururi ni wọ́n mubtadi'un ni wọ́n lọ́dọ̀ mi kọ́lá ní wàhídà mi ní láti òun ló jẹ́ kí n sọ ìpòkè táwa bá bà dá alágbájá ni àwọn yẹn kún ọdẹ bà dá àwọn ni àríjà láàrin wa gẹ́gẹ́ mo ti sọ láìmọye ìgbà àwọn ọmọ tẹ̀lé máa sọ pé kí wọ́n ń ṣe kinní kan àwọn ọmọ yìí ti ní ìṣù pẹ̀lú àwọn prof ọ̀nkò nílọrin tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ táwa gan tíráì láti bá wọn àfa àwọn dá sí ọ̀rọ̀ yìí láti parí kinní yẹn láàrin àwọn sheikh sarumi ọ̀nkò so àwọn ọmọ yẹn wà lọ́tọ̀ ni gbàtẹ́rẹ̀ pa àwọn ọmọ yìí ni tí wọ́n ń fẹ́ àwọn nǹkan míì lójú eléyìí táwọn àáfàá gan-an tẹnu wọn kò lé lórí abẹnu wọn fẹ́ kò lé lé mo ṣe máa ń sọ ọ̀rọ̀ ìkwánu tẹ̀blígì àárín yẹn yanjú gan láwùjọ wa ọ̀rọ̀ alábí mùtẹ́dì àjúrí mùtẹ́dì kìíní kankan kan mọ́ra wọn ni kínkálukú lọ ṣe pẹ̀lú conviction rẹ̀ kínkálukú lọ ṣe pẹ̀lú conviction rẹ̀ so eléyìí jẹ́ nǹkan tá à ń sọ kò séèyàn kan tí ó ní inú àwọn àfa wá ní mò ń léwu káàkiri ó gbọ́dọ̀ pé èèyàn kan pẹ̀ prof èmi kọ́ ìfẹ́ inú tèmi gan bàjẹ́ lórí situation tí ó wà nílẹ̀ ṣùgbọ́n ṣé màá wá sọ yìí pé àwọn ìkùnánù o ìpè èèyàn dáadáa ni wọ́n orí ìlànà tó tọ́ náà wọ́n kàn láwọn mistakes ni èmi ò lè sọ àsìkò ń ṣe ní tí mo ní conviction lé lórí nìyẹn so ẹni tó wà kókè personal issue lòun ní pẹ̀lú mi kó sọ personal issue yẹn èèyàn kan gba oyè ó fún láwọn fún èèyàn kan láwọ́dù ìyẹn òkè wàláì kò ń ṣe nǹkan tó múùfì èmi rárá ni tí màá fi máa ba ènìyàn jẹ́ nítorí ẹ̀ hmm, ẹ̀yìn tí issue wá wà lórí ẹ̀ lélẹ́yìí kí ni ẹ̀rẹ̀ tó má lè tébù ẹ̀ níwájú àwọn àgbà ìpè òkè àkíní ah, yóò position tèmi ni ó mo disagree pẹ̀lú position títí ó simple ṣùgbọ́n torí pé à ń ta à ń ṣe rọ́dùn fáwọn ìkwánu tó yẹ pé àwọn lovers wọn defenders wọn náà kankan bẹ̀rẹ̀ ìmọ̀ ṣe rọ́dùn fáwọn àgbà fáàní táwa ń ṣe rọ́dùn fún wọn padà kéèyàn kan ariwo alálàṣejù ni a ah, irú àṣejù bẹ́ẹ̀ mi láìkẹ́ tó bá ṣe pé nǹkan pè ní aláṣejù tó fi ń pè ní aláṣejù ni á ah, mo láìkẹ́ irú aláṣejù báyẹn ni ṣùgbọ́n téèyàn ò bá ń jẹ́ aláṣejù tó wáyé pé nǹkan pè ní kéèyàn má jẹ́ aláṣejù òun ni ká fi àwọn yẹn lẹ̀kan mọ sọ tán sọ ká mọ fèsì lé lórí bẹ́ẹ̀ náà ni prof wọn fún wọn lóyè wọn ṣe kiri ni inú tiẹ̀ dùn pọ́n ṣe fún wọn ní oye. bó ṣe yẹ kí inú àwọn èèyàn dùn ìyẹn ò túmọ̀ sí pé kò mọ fi spite àwọn èèyàn òun fi spite àwọn èèyàn òun fi ń bú àwọn èèyàn káàkiri ò dẹ̀ expect pé àwọn tó ń bú pẹ̀lú nǹkan yẹn kan dákẹ́ ìwọ náà ti ṣàṣejù ṣùgbọ́n tó bá lò ṣàṣejù táwọn yẹn náà bá react sí má rí reaction wọn náà gẹ́gẹ́ bí àṣejù òun sọ pé àwọn tí wọ́n àwọn alálùbọ́sà tí wọ́n ń defend ṣé wọ́n lè caution alálùbọ́sà tá bá wò pé iṣẹ́ gidi ló ń ṣe then bí kìíní àṣe continue náà yẹn so lára ní tí mo fẹ́ mú jáde òun ni rọ́tà alálùbọ́sà tí ó ṣí ẹ̀ láti ọ̀dọ̀ àfáà wọn mú ah, àfa ìmúránù pé torí pé ó yin Qaradawi ni èmi fún àfa ni excuse ń gbà bí àfọ ò mọ Qaradawi dáadáa bọ́pọ̀lọpọ̀ àfa mi náà ṣe lè mọ mú yẹn dáadáa ṣùgbọ́n ìmọ̀ á tún máa kọ̀ndẹ́mù Qaradawi pẹ̀lú ṣekọ́ yìí nígbà tí ṣekọ́ yìí ń kọ̀ndẹ́mù ẹ̀ ó túmọ̀ sí pé ọmọ àǹfààní òun ni ẹni yìí ntí mo mú wá nìyẹn ẹ sọ eléyìí tẹ́lẹ̀ ẹ tún sọ eléyìí láàrin oṣù kan síra wọn ẹ̀yin lẹ kọ̀ndẹ́mù àwọn tẹ kọ̀ndẹ́mù nínú ọ́díò tíra tẹ gbé jáde ẹ̀yin lẹ́yìn wọ́n ní ẹ̀yìn tó ṣe kíni tó ní agbára láàrin oṣù mélòó síra wọn inconsistency táwọn sọ leléyìí so issue tán ní pẹ̀lú ìkànnì yẹn ìkejì ní ìmọ̀ gbáwọn oníbídíà wá ṣe lẹ́kṣọ̀ ẹ nídìí ẹ̀ ìjọba ní máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ń gbà míì pé kí gbogbo nǹkan kí ló bá gúnrégé fáwọn núùlù ẹ̀yin súnà lẹ́yìn lẹ́yìn ń ṣe ẹ pé àwọn onísúnà kan wọ́n sọ̀rọ̀ kọ́ dẹ̀ sọ̀rọ̀ bilhikmati walmu'idhati alhasana wọ́n kọ̀ndẹ́mù tó jẹ́ bídíà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn tí wọ́n jẹ́ oníbídíà nú àwọn àwámù ó ṣe kíni tí wọn ò fi ní tìǹáwó pẹ̀lú tẹ́ ń sọ ṣùgbọ́n ká máa gbé oníbídíà wa ká ní kóun náà wá sọ títí ẹ̀ àwọn shababu salafi tọ́jọ́ ní sunna tóníbídíà ẹ bá jẹ́ ni tí ẹnu ẹ dùn wọ́n fọ́ọ̀lù fún un ìkejì táwọn èèyàn ń takò yín fún tó ń takò àfa ìmùránù fún nìyí wọn so tí sheikh suleiman ruhaili lọ ṣe ìyẹn kò sí nǹkan tó burú ń bẹ táwọn gangan fúnra wọn ò bá ti lọ yẹn mọ́ kò sí ní tó burú ń bẹ táwọn gangan fúnra wọn ò bá ti lọ yẹn mọ́ sheikh rabi hafidhahullahu ta'ala gẹ́gẹ́ tí amúwá wọ́n ti lọ nǹkan bẹ́ẹ̀ táwọn náà ṣe kíni tí wọ́n patisipéètì níbi irú nǹkan bẹ́ẹ̀ alìhẹ́wárò ìlú wàtọ̀ nìyí àwọn gan fúnra wọn ti lọ àwọn onísúfì ní Sudan tó ṣe pé wọ́n yí àtànṣe wá sí bẹ́ẹ̀ náà lèbi pààyàn tó ń pa onísúfì náà ilé àwọn àgbà àwọn onísúfì tán kọ́ǹkì gan ni o ṣé kí ni ẹ̀ tán bá lè jẹ kásìrò ṣe bá mọ́ lọ. then wọ́n bèèrè lọ Sheikh Rabi hafizahullahu ta'ala yẹ́bó ṣe ń bẹ nínú majmu' كتب ورسائل العلامة ربيع المدخلي تي أباو فولوم 14 فولوم 14 so wọ́n béèrè lọ́wọ́ wọn nípa nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ lọ ṣe lecture lọ́dọ̀ àwọn ibi díà asoal ìbéèrè هل يجوز الدعوة إلى الله وإلى منهج السلف على منابر بعض المخالفين شالك بيك بي لصي أدولون وبا شالك بيك بي سمنا جوان السلف lẹ́ni tó لو lo platform àwọn mukhalifun àwọn tán yàtọ̀ sí wa yàní fi amakinihim that is ká lọ ṣe wá sí ní wàtàjẹmọ́átìhìm wa marakizihim níbi àwọn àyè kójọ wọn níbi àwọn centers wọn aljawab èsì ìdá samahu laka antubayina tí wọ́n bá yọ̀ǹda fún ẹ láti ṣàlàyé wọ́n má àdúnnù yasmahun wọ́n ń ṣùgbọ́n mi rò pé wọ́n á yọ̀ǹda fún ẹ ṣùgbọ́n tó bá yọ̀ǹda fún ẹ láti ṣàlàyé fabayyin ìwọ ṣàlàyé ṣàrùtọ̀ alátúdárì تداري májẹ̀mú تداري ni pé má ṣe mùdàrá tiwọn má ṣe mùdàrá wọn wọlá tùjárì bákan náà má ṣe that is kò mọ́ ṣe ni tó ṣe pé kò ní fẹ́ sojú abẹ́ ń kò izakol tó bá sọ fún ẹ ta'al ila hadha al-minbar má bọ̀ wá sọ́dọ̀ wa waktub fi masjidina wá ṣe khutba ní mọ́ṣáláṣí wa nahnu jama'atu tabligh jama'a tabligi ni wa aw nahnu ikhwan ikhwanu ni wa nukhassisu laka minbarana a fi ààyè minbari wálẹ̀ fún ẹ wa kul kalmata alhaq lọ́sọ̀dodo ń bẹ that is wá sọ òdodo níbi minbari wa sheikh rabi hafidhahullahu ta'ala ni idhhab ìwọ lọ síbẹ̀ wasda bilhaki ya akhi lọ́bẹ̀ lọ́sọ̀n tó jẹ́ òdodo láàkín látú jamilhum ṣùgbọ́n má ṣe mujamala fún wọn má ṣe mujamala fún wọn that is má pàjá lọ́bọ̀ fún wọn bayyin alhaqa wamshi ìwọ ṣàlàyé òdodo máa lọ wọn wá fikún pé látú ashiruhum ba'daha má máa bá wọn ṣe pọ̀ lẹ́yìn yẹn o wàtú akiluhum má máa bá wọn jẹun pọ̀ lẹ́yìn yẹn watusharibuhum watudahikuhum má máa bá wọn mu pọ̀ má máa bá wọn rẹ́rìn pọ̀ watusafiru ma'ahum má máa ṣe ìrìn àjò pẹ̀lú wọn wa ila akhiri yìí títí débi àwọn kan ti dọ́mọ bẹ́ẹ̀ ni wọ́n ní lá má bá wọn ṣe yẹn bayyin alhaqqa ṣàlàyé òdodo bi hikmatin wa bi hujjatin wa burhan pẹ̀lú hikma àti hujja àti burhan pẹ̀lú ẹ̀rí àtòyé idha fa'alta dhalika tó bá ṣe yẹn faqad kumta bilwajibi ó ti ṣe tó jọ́ra yẹn bilwajibi alayki wa addaita risalataka wa wajibaka insha Allah ó dẹ̀ ti ṣe tó jẹ́ ọ̀ranyàn lé lórí bákan náà mẹ́sẹ̀jì ẹ̀ ó ti pass yẹ tó jọ́ràn yàn lé lórí ó ti pàṣẹ inshallah so eléyìí a máa rí ní volume fourteen uh, page two thirty one sí two thirty two volume fourteen page two thirty one sí two thirty two ọ̀rọ̀ Sheikh Rabi' ọ̀rọ̀ tán sọ ni bákan náà wọ́n gángan fúnra wọn participate nínú al-hiwar al-watani tí ìjọba Saudi organize Sudan wọ́n lọ sí mọ́ṣáláṣí àwọn ògbóǹtarìgì onísúfí wọ́n ṣe lecture ńbẹ̀ so ẹni tí Sheikh Suleiman Ruhaili tí wọ́n ṣe kò kúrò níbi nǹkan tí àwọn sálàfù gbà ó kàn jẹ́ pé àwọn wọn rírù nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn ò rí àwọn àfáà tán rí pọ̀ tó yẹ pé nǹkan ẹni kò kúrò níbi táwọn sálàfù tí wọ́n ń bẹ lórí ẹ̀nì alimami ahmad tá a sọ pé kí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí àtàwọn míì bẹ́ẹ̀ náà àwọn náà láwọn ọ̀rọ̀ tó ṣe pé wọ́n sọ situation ló máa jọ́ọ̀jì ń gbà míì ṣé o lè lọ ṣe wá síbi kan àbó lè lọ ṣe then condition tó fẹ́ lọ náà máa tún jọ́ọ̀jì ṣé o lè lọ àbó lè lọ ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ imam ahmad nípa àwọn tọ́jà àwọn jàmíà ní khurasan bó o ní káwọn onísúnà ṣe treat wọn ẹ bó ṣe ń bẹnu mọ̀sáìlù káwọ́sáàjì wọn ní alhik bin kúlà balìyà ẹ sọ gbogbo ní tẹ́bá lè sọ ń pa wọn ní tẹ́bá lè rò ń pa wọn ẹ̀rù ń pa wọn ni. àwọn abéèrè ìpè ṣé ká fi ìjọta hàn sí wọn á wọn ní àwọn ará Khurasan ní àwọn tán ṣe súnà bẹ́ẹ̀ láyà kó wọn nàbí him wọn lè wọn lágbára àti ṣerú yẹn náà wá sọ yìí pé ṣé wọn lè ṣe mùdàrá wọn that is kama máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn wọn ní bẹ́ẹ̀ ni eléyìí ń bẹnu masal kausaj Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n mú gbogbo àwọn kan báyìí wọ́n mú wá so kò ń ṣe sáìdì kan náà la kàn máa mú ẹ ẹlẹmọ́ni fídíà ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ kò ń ṣe gbogbo gbàlẹ́ máa ń bẹ́rù situation yẹn Ti agbára bá ń bẹ tó ṣe pé súnà lóní ṣáúkà ṣùgbọ́n àwọn nǹkan tí sheikh suleiman ruhaili ṣe àwọn instances máa wà bẹ́ẹ̀ tó ló jẹ́ pẹ̀lú àwọn ṣègùn baz alẹ́ rahmatullah wọ́n á jòkó láwọn ìjòkó tó ṣe pé àwọn oníbídìí àwọn à ń ni àwọn ò sàn tó jẹ́ òdodo so nǹkan tó clear mo mú fatwa lajna daima wa nípa ẹni tó lọ síbi mólínà bíi celebration mori nàbí tó ṣe pé òun náà gbà pé bídíà ni ṣùgbọ́n lọ síbẹ̀ láti lọ tako wọn ní kò sí tó burú bẹ́ẹ̀ iṣẹ́ gidi ló ṣe ti Sheikh Al-Albani alayhi rahmatullah amúyẹn náà wá àtàwọn àfáà tó pọ̀ ṣùgbọ́n àríyàn kan tí ó sọ pé ẹnu tako kí ní salaf kí ní salaf wo ló ń Abdullahi bin Abbas lọ sáàrin àwọn khawarij lọ bá wọn sọ̀rọ̀ ó tún lọ gan ó tún múra tó wọ aṣọ tó lé ńlẹ̀ ó débẹ̀ yìí lára nǹkan tẹ́kọ̀ takò lára ẹ̀ nípa ah, irú eré yìí tó wọ̀ yìí nì tó ń sọ fún wọn pé anabi sọ lásán mọ ọ̀rọ̀ aṣọ yìí kó tó wá ń nákọ́ṣà wọn débi pé kí n about two thousand of them ló kúrò níbi ìròrí ìkàrìjíyà ni ṣe Abdullahi bin Abbas òun ṣe sálàfù ni kò sí lára àwọn sálàfù sọ àwa mú ẹ̀rí tẹ́wárọ́ níbi díà ẹ̀ eh, báyìí báyìí báyìí bó ṣe rí náà nìyẹn ìyẹn tó bá ṣe wípé kò kì í ṣe pé a rí wọn lẹ́ni tí a lè correct tá bá rí wọn lẹ́ni tá a lè correct ni a ṣe wá sí fún wọn ṣùgbọ́n tá bá rí wọn lẹ́ni tó ṣe pé òkè onífẹ̀ẹ́ ẹnu ni wọ́n tó ṣe pé líle mọ́ wọn òun ní nǹkan tó ṣe wípé ó lè tún wọn ṣe òun ló lè má wọn èèyàn sá fún wọn òun lè mọ wọn aslu ni kátà amala pẹ̀lú àwọn oníbídíà pẹ̀lú ọ̀nà tó le aslu nìyẹn ṣùgbọ́n àwọn kankan lè bí líìnì gẹ́gẹ́ bí àwọn àpèjúwe mi tá a wáyé so ìyẹn báyìí dìwé ni ara àwọn irọ́ afá alálùbọ́sà tó ń dìfẹ́ǹdì àwọn tó lóun dìfẹ́ǹdì táwọn yẹn ò rẹ̀ lè kọ̀ǹtró rẹ̀ wọ́n lè kọ̀ rẹ̀ inú wọn ń dùn bó ṣe ń ṣe wọn ò fẹ́ reaction lórí nǹkan yẹn so eléyìí òun ni tó jẹ́ kínní lára àwọn irọ́ rẹ̀ míì tó tún pa òun ni ọ̀rọ̀ tí máa play nísìn lára àwọn irọ́ rẹ̀ míì tí ó tún pa ó ní ọ̀rọ̀ tó ṣe pé mo fẹ́ play nísìn kọ́lọ́n ko kó ṣàánú wa ká sọ. So. Àtàbọ̀sà ó ní wọ́n gbé kọ́nfẹ́rẹ́nsì kalẹ̀ lórí ọ̀rọ̀ ṣíà kọ́nfẹ́rẹ́nsì lọ́rin ló ń sọ ti 2017 bí a bí July àbí nǹkan kan tí màá ṣe mistake òun ló wáyé ó ní wọ́n gbé kọ́nfẹ́rẹ́nsì kalẹ̀ wọ́n dẹ̀ gbé àwọn anasir anasir ó ní wọ́n gbé àwọn anasir that is n tó gbà lérò ni pé wọ́n gbé àwọn anasir kalẹ̀ so àwọn kan tí wọ́n fẹ́ kí wọ́n wò kan fi sọ̀rọ̀ lérò ọ̀rọ̀ yìí ó ní nǹkan tí wọ́n gbé kalẹ̀ ó ní pé kán sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣíà ibùn rọ́jí ṣèkè rọ́jí àti Abu Sofia ustaz Abdul Ballo ìgbéǹgbà tán débẹ̀ wọ́n lọ ń sọ̀rọ̀ ikhwan ọ̀rọ̀ tán fẹ́ kán sọ̀rọ̀ lé lórí òní ọ̀rọ̀ ṣíà gbà tán débẹ̀ wọ́n lọ ń sọ̀rọ̀ ikhwan. so afárá àlùbọ́sà ń sọ pé ọ̀rọ̀ ṣíà ni wọ́n fún wọn pé kán sọ̀rọ̀ nípa rẹ̀ so ipe wọn lọ ń sọ̀rọ̀ nípa ipe khiyana ni nǹkan tí àwọn ibùn rọ́jí tí wọ́n ṣe bó ni iṣẹ́ àtijọ́ mọ́ ìkwánu. so ẹgbọ́ ọ̀rọ̀ tẹni yìí sọ eléyìí sin irọ́ mi tún lélẹ́yìí tọ́píìkì tí sheik ibn rọ́jí lọ discuss tọ́píìkì tí wọ́n fún mi nígbà tí mo kọ́kọ́ accept pé máa ọ̀nà ìjókòó yẹn ìgbà tán sẹ́ndì tọ́píìkì yẹn sí mi tọ́píìkì yẹn gan-an ló jẹ́ kí n padà turn down invitation yẹn. torí pé ńgbà tí mo rí invitation tí ọ̀pára mú topic wá later so in tí wọ́n sọ oníṣubuhatul firọ́kì almukhalifati li ahli sunna ṣubuhatul firọ́kì almukhalifati li ahli sunna àwọn ìrújú àwọn firọ́kù tí wọ́n tako ahli sunna ìrújú táwọn firọ́kù wọ́n sọ pé kí ni firọ́kù firok tí wọ́n tako alùsùnà àwọn ìrújú wọn so topic yẹn mo wá wò mo ní kò sí mo yẹ fẹ́ discuss topic yìí kí ní ọ̀rọ̀ àwọn ìkùnánù ń gbóná lọ́wọ́ báyìí sìn tí mi ì ní fẹ́ mú ọ̀rọ̀ àwọn ìkùnánù mi ì lè fẹ́ ṣe nǹkan tí fi ṣe prof náà ti pé mo ní kó ìrasùn ọkọ bọ̀ mo wò ó Okay, tá bá ń discuss nǹkan ẹ lè mọ like ẹ torí pé ó ṣeé ṣe kó ṣe pé àwọn senior wọn kan tí wọ́n ní tìmọ́ òsínú ìkọ àníyá ni wọ́n léwo pé àkílẹ̀ ah, tó jẹ́ kan nìyí kó wá sọ̀sọ̀ kú sàn bíi kíní ẹ̀ ni so bákan méjì ni ìsíra kó ṣe pé tí n bá ń sọ kínú títí wọn gángan mọ́ dùn sí lórí ìjòkó yẹn ọ tí n bá sọ ọ tán kí wọ́n padà kọ́mẹ́ǹtì lé lórí tọ́ bá dẹ̀ kọ́mẹ́ǹtì lé lórí tí mo bá rí i pé kọ́mẹ́ǹtì wọn ò lọ èmi náà da kọ́mẹ́ǹtì yẹn padà mi dẹ̀ fẹ́ kó ṣe wípé kémi àti wọn ká lọ bára wa nírú situation báyìí mo ní mi lọ Sheikh Sarumi Sheikh Komordin eh, Alimam wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n wá ṣe bí kémi sọ tèmi mo ní mi láìkì mọ̀ share platform àwọn èèyàn tí wọ́n pẹ́ ni tí mo fẹ́ share platform ẹ̀ nìyí in tí mo fẹ́ sọ inú ẹ lè mọ́ dùn sí tí ó dẹ̀ ń ṣe tí mo tí tó jẹ́ ni ẹ̀dẹ̀ jẹ́ ni tí ò ní wù mí kí n ṣe mo ní mi lọ tọ́píìkì yẹn náà padà wá gbé fún Sheikh Ibn làwọn lọ láì ṣe pé ní discussion kan àwọn náà kan wò pé n tó ń ṣẹlẹ̀ láwùjọ làwọn náà fi include gẹ́bí tí mo sọ àwọn kíní yẹn ti ń jẹ́wọ́ àwùjọ titiwa náà látara defense tí àwọn èèyàn kan náà ń fún tó ti ń lọ lórí Facebook ọ̀rọ̀ ẹ ti ń di ọ̀rọ̀ táwọn èèyàn ń kà that is in tó ń ṣẹlẹ̀ láàrin Saudi àti Ikhwan láàrin eh, eh, Emirate mọ́ra wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn kìíní Egypt àti Ikhwan àti táwọn afa sọ nǹkan yẹn ti ń lọ àwọn tó ń defend wọn bíbẹ̀ yẹn ti ń defend wọn bí irú àwọn Abu Mazida ta sọ. So so nísìnyí téèyàn kan bá rí opportunity àti pé kó ń wá sọ̀rọ̀ nípa alfirakul mukhalifa li ahli sunna ni yóò fẹ́ mọ́rọ̀ ikhwanu wọlé àfi tó ń gangan fún yẹn bá jẹ́ ikhwani ló kù àbí kó jẹ́ni tó ṣe yí pé ó ta athara pẹ̀lú dáwà àwọn ikhwani so ìyẹn ló mú ṣègbọn rọjí láti sọ̀rọ̀ nípa àwọn alikhwan muslimun gẹ́gẹ́ bí ṣègbọn rọjí dẹ̀ yìí sọ so àwọn sọ ní tó ní ṣe pẹ̀lú Ikhwan Said Qutb nǹkan kan mọ́ra wọ́n ní wọ́n yọ kúrò according to ti àwọn sọ wọ́n yọ àwọn kan tó ní ṣe pẹ̀lú Ikhwan Said Qutb àǹkó wọ́n yọ àwọn nǹkan yẹn kúrò ń bẹ̀ but àwọn ò mọ̀ ipe permission táwọn fún wọn gbà tán béèrè fún ipe kan edit àwọn kankan àwọn láwọn busy ipa àwọn fún wọn permission láti yọ àwọn kan tó wá rí pọ́n fẹ́ yọ so wọ́n nígbà táwọn máa present paper àwọn sì present bí àwọn ṣe lérò torí pé àwọn ever expect pé àwọn kan tí wọ́n yọ kúrò àwọn kan tó máa ní ṣe pẹ̀lú ìhùwánu àbí àwọn sẹ́tìkúdù láwọn kan tí wọ́n yọ kúrò so to his own surprise ni wọ́n rí wípé wọn wà comfortable ibi ìjókòó yẹn náà ni àwọn tààlíkọ́ọ̀tù ti ń wá lórí ọ̀rọ̀ ìhùwán defence nǹkan kan mọ́ra wọn débi pé lára àwọn tó sọ̀rọ̀ ààrẹ èèyàn kan tó tako àwọn ìkùnánú àwọn dàkátìrà tó wà níjókòó tó ṣe pé àwọn journalism ní kíní wọn tí ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sọ́rọ̀ àwọn tó kù so in tó ṣẹlẹ̀ ní alálùbọ́sà kò ń ṣe nǹkan tó ń sọ ọ̀rọ̀ ṣé àkọ́ná ní kí wọ́n wá sọ topic yẹn gangan èmi gan náà àbí ṣé ṣíà ni wọ́n ń pè ní alfirakul mukhalifa rẹ̀ alìsúnà ṣíà nìkan ni alifirọ́kù mukhalifa li ahli sunna alálùbọ́sẹ̀ yóò ló fẹ́ fi irọ́ pípa yóò ló fẹ́ fi ilẹ̀ irọ́ pípa ẹ ti pọ̀ jù okùn máa fẹ́ sọ̀rọ̀ kọ́rọ̀ tó ń sọ káwọn tán jẹ́ green horns kán lè bá àgbà tó ń sọ wàá rẹ̀ mọ́ parọ́ ọ̀rọ̀ 2017 kò tún sọ nǹkan míì nísìnyí wàá kàn dòkóńgbà mi wàá gbé wàá ro kínní ò ń pè ní kìyànà ẹni tó fún tọ́pìkì wọn sọ yí pé ókè ní tó máa sọ̀rọ̀ lé lórí ni kó mọ ọ̀ṣíà nìkan ni kó sọ wàá ń pè ní kìyànà so eléyìí irọ́ mi ni tó tún pa àwọn ọ̀rọ̀ tó máa ń papọ̀ jantirẹ́rẹ́ kẹ́bí tí mo sọ mi ì fi bẹ́ẹ̀ ní táìmù àti máa lísìn sí àwọn ọ̀rọ̀ yìí torí pé àwọn ọ̀rọ̀ yẹn almost every day ni so ìyẹn jẹ́ kan then lára àwọn nǹkan tí mo gbọ́ tó tún sọ òun ni pé àwọn múríjíà àwọn àṣàyẹ́rà àwọn kinní kan nọ́mbẹ ní ibi conference yẹn ìyẹn ti ti Morocco wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn múríjíà àkídà wọn ò wá ń sọ pé àwọn múlùjíà oníbídíà ni wọn ṣé bí wọ́n ló ń takò mí some months back tó ń sọ wípé àwọn múlùjíà tó fọkọ̀ á ìpè tí n bá tó bẹ̀ kí wọ́n sọ pé oníbídíà ni wọ́n àbí wọ́n kọ́ ló ń sọ yìí so táwọn afọ́bàdé sọ̀rọ̀ ń pa múrjíà lọ́dọ̀ àwọn sálàfù àwọn múrjíà tó fòkàá gangan ni wọ́n ń rí fẹ́ẹ̀ sí nípìnlẹ̀ then definition tí wọ́n gan mú wá ní definition àwọn murji'atul fuqaha ni àwọn làwọn tó ṣe pé wọ́n gbà wípé al ni kò ń ṣara iman but qawlu lisan ni ara kíni ara iman ni bákan náà qawlu al-qalb ara iman ni ṣùgbọ́n a'malu jawarih wọ́n gbà pé kò kì í ṣara iman ni eléyìí ni wọ́n ń pè ní kíni irja olfuqaha àwọn ni wọ́n gbà wípé ọ̀ràn yẹn ni ká ṣe àwọn iṣẹ́ ẹni tí ó bá ṣe àwọn iṣẹ́ tó jọ̀ràn yẹn yóò gbà ládàá ẹni tó bá dẹ̀ ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ yóò jìyà àwọn murjiatul fuqaha wọ́n gba eléyìí ni ṣùgbọ́n míì wọ́n kàn ló gbólóhùn murjia fún wọn ni unlike àwọn murjia tí wọ́n jẹ́ murjiya jahmiya ni àbáwọn gulatul murjiya irú ìjáwó tó ń bẹ lára jambu Sofwan tó ṣe yí pé lọ́dọ̀ títí ẹ̀ ní al-iman òun náà al-ma'rifa al-iman òun al-ma'rifa awi tasdik nam àwọn àṣà ìrà bó tiẹ̀ jẹ́ pé ó ń bẹ́nu ẹni tóun náà tí ó ṣe wípé àkídà rẹ̀ nípa ìmáà ní àkídà wọn wùlátùl murjia ni gẹ́gẹ́ bí Ibn Taymiyyah alayhi rahmatullah bí wọ́n ṣe ṣe ní àlàyé ṣùgbọ́n definition tí wọ́n mú wá definition tí ó ní ṣe pẹ̀lú àwọn murji'atul fuqaha ni ó wá ń fi rinlẹ̀ àwọn oníbídíà lọ jòkó pẹ̀lú wọ́n gẹ́gẹ́ fúnra ẹ̀sìn ti ń takò rẹ̀ kí ló ń takò mí fún gbà yẹn lórí ọ̀rọ̀ kìíní murjiatul fuqaha ìgbà tó mọ́rọ̀ sheikh fauzan wa mi ṣe méjì mi ṣe méjì mo lọ gbé ọ̀rọ̀ ibn taymiyyah alayhi rahmatullah wa tó ní àwọn àfáàní al-ulama wọn kàfàrà murjiatul fuqaha wa innama bada'uhum wọn bá dá àwọn ni mo lọ mú yẹn wá láti jẹ́ kí kìíní ẹ rẹ́sìtì nísìnyí wọ́n ló ń sọ wípé kí oníbídíà ni wọ́n sheikh suleiman ruhaili kó pẹ̀lú wọn ó túmọ̀ sí pé òdodo kọ́ lòun wá àtakò ló kàn fẹ́ máa ṣe àtakò ló kàn fẹ́ máa ṣe tí àwọn àbùkẹ́ni bá lọ báyìí ìwọ lọ báyìí tó bá sọ nǹkan kan tán bá mú ẹ níbẹ̀ pé bí kí n ṣe rí kọ́ bó ṣe rí nǹkan fi yẹn òun padà láti wá sọ pé òkè mo acknowledge mo ṣe mistake mi wọ́n tún fò síbi issue mi ni kò rẹ̀ sí tó fẹ́ mọ́ ṣe wọlé defense tó ló fẹ́ ṣe fáwọn tó ń ṣe iná ni wàláhìl azim tó ń ṣe yìí kò nítumọ̀ sí mi ṣùgbọ́n àwọn tó ń ṣe é fún ló ń dùn mí fún tó bá ń bára kan tó ń ṣe tínú wọn ń dùn sí tó ń ṣe èyí tí wọn kọ́ṣán ni káwọn èèyàn máa dá a padà fún ẹ nìyí kí nǹkan ẹ máa ni káwá láwọn èèyàn kan wọn ń dá wàhálà lẹ wọn ṣe kọ́ṣán ìwọ ẹ wọn ṣe kọ́ṣán ìwọ pé kó stop àwọn nǹkan tó ń ṣe kó má fi ẹrẹ̀ yí àwọn lára mọ́ ó ń ṣèyàn gidi pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí ó ń ṣèyàn gidi lára àwọn tó ń dá wàhálà alẹ́ seriously òun ló wà láwùjọ yìí lára àwọn tó ń dá wàhálà alẹ́ seriously òun ló wà so torí náà eh, ọ̀rọ̀ ẹ̀ kọ́lọ́n kó kó ṣàánú wa ọ̀rọ̀ ẹ̀ nǹkan tí ó ń ba nínú jẹ́ tí wá lọ́rọ̀ ẹ̀ tó ń ba nínú jẹ́ that is is ní ìso mọ́ àwọn tó ń dìfẹ́ǹdì náà lè kọ́ṣán ẹ̀ táwọn náà màmá ara àwọn tó bá ń ṣe rọ́dùn fún tó ń sọ tí nǹkan ẹ̀ wá ń ta bá wọn táwọn á fi pa àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn wọ́n ń bọ́ àwọn àbọ̀ ń bà wọ́n jẹ́ wọ́n rà sí wọ́ ló ń wọnú lórí àwọn nǹkan in tó mọ̀ ń pa rẹ̀ O máa dá sí mo wish láti gbé àwọn kankan míì jáde ní tí eh, ẹjọ́ ń ṣe papọ̀ pẹ̀lú àwọn tẹ́ ẹjọ́ ń ṣe eh, àwọn fámùlù bídíà àbí hadmu sunna àwọn tó ń sunna tán ní àwọn àwọn fàyímọ̀ sunna àwọn tí wọ́n ń wó súnà wọ́n rẹ̀ ní kíni àwọn fàyímọ̀ súnà àwọn ẹni wọ̀nyí kò sí anything negative nípa Saudi wọ́n á gbé anything negative nípa Saudi wọ́n máa gbé àwọn kíni wọ́n kẹni mò ń wá láti lè fi fi àwọn èèyàn káwọn èèyàn mọ báwọn ẹni wọ̀nyí ṣe rí wọ́n mú àwọn àfọ́ aláwùjọ wọn bẹ̀rẹ̀ náà nìtọ́jà àwọn àfọ́ àtàn pé nìtàn sọ yàtọ̀ sí ní táwọn míì sọ ni tó yàtọ̀ sí táwọn dúró lé lórí wọn ó bu wọn pè wọn lórúkọ oríṣiríṣi ṣe kínní kò sẹ́nibọ̀dì tó máa caution wọn lórí eléyìí tán ṣe yìí ṣùgbọ́n tán bá bú àwọn tán jẹ́ akẹgbẹ́ tán wà ní the same level pẹ̀lú àwọn àáfàá táwọn lálàsẹ́ yẹn ẹ̀rọ àwọn yẹn tí ó mọ pariwo sọ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń dájọ́ àbí ń dá sọ̀rọ̀ yìí àbòsí ó pọ̀ lọ́dọ̀ wọn nísìn ẹ wo ìkànnì fáàmù súnà nǹkan tán kan lélẹyìí èèyàn kan lòun wàlíyùlá akínyọ̀dé bookman àbí nǹkan kan wọ́n sọ̀rọ̀ nípa saudi ó ní a country that ban jamaatu tabligh and call it a gateway to terrorism is the one that organized a big party for lgbt saudi ló ń rí fẹ́ẹ̀ sí yẹn ó kó eléyìí sórí facebook nísìnyí káwọn mùsùlùmí káwọn gbádùn ẹ̀ téèyàn kan wá jáde tó refute nǹkan yìí wọn lẹ́nìyàn aláṣejù ni ìgbà téèyàn kan pé rẹ̀ ní wàlíùlà ṣe akínyọ̀dé àbí akínyọ̀dé ní bookman fáàmù súnà wọn gbé wọn lọ share rẹ̀ kí ni nǹkan kí ni content yẹn a country that ban Jama'at Tabligh and call it a gateway to terrorism is the one that organized a big party for LGBT ṣé tòótọ́ onìkan ni eléyìí ṣé tòótọ́ ni ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí àbí ó parọ́ ó ní fáàmù sunna another one Saudi Arabia welcomes homosexuals Saudi Arabia welcome homosexuals orí péjì wọn náà gbé sí o kò sáfà kan nú àwọn àfàtàn láwọn ń dífẹ́ǹdì tí ó sọ fún wọn pé kán stop eléyìí so àwọn kọ sí wọ́n lọ ṣí ẹ ìtẹyàn kan kọ níbẹ̀ so táwọn wá ń ṣe rọdù fúnra àwọn èèyàn báyìí wọ́n láwọn èèyàn kan ń kọjá àlà bó làwọn eléyìí ń kọjá o jama àwọn kan báyìí pọ̀ jantirẹrẹ lọ́dọ̀ wọn àwọn àfáà wọn wọn ọkọṣọn wọn àwọn táwọn ènìyàn láwọn ń gbìjà wọn ọkọṣọn wọn èèyàn kó wàá sọ̀rọ̀ ẹdọ ọlọ́pàá yóò sọ fún abdulgani ké ẹkọ staff tó ń ṣe yẹn ǹjẹ́ nìyẹn ti sọ fáwọn eléyìí kan stop ní tí wọ́n ń ṣe eléyìí náà ń pè ní insof èèyàn kan bọ́ síbi prógrámù kan yóò lálàsẹ abdulgani juma ẹ̀wọ̀n organizing kan nílọrin wọ́n ṣe kinní kan wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n present kinní táwọn wá takò ó àbọ̀dárúkọ tiẹ̀ yóò ṣe kinní yóò sọ ọ́ dìbínú yóò lówó di pẹ̀lú yẹn kan ẹ jẹ́ ká ní insof níbi tá bá ń ṣe àwa kọ́ la ṣe àbòsí fún yín ẹ̀yin lẹ ṣe àbòsí fúnra yín intẹ́ ń ṣe náà ń dá padà fún yín ìbàjẹ́ àwọn èèyàn kan tẹ́ ń ṣe ni wọ́n ń correct ìbàjẹ́ àwọn èèyàn kan tẹ́ òun ni wọ́n correct alálùbọ́sọ rẹ̀ pé yín yóò jẹ́ kí wọ́n ṣe tánù sí yín ni àwọn èèyàn tó ń fi àwọn achievement yín mi tó ń fi spite àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n ṣe dáadáa sí yín wọ́n ń pe àwọn èèyàn láti lè máa ta sí yín ni èèyàn kan ní achievement ó ṣe di pé tá a bá ti fi bú àwọn èèyàn kan ní ó ti ń sin ẹ̀mí wo tí balẹ̀ ẹ fi bú àwọn èèyàn àwọn èèyàn wá dá padà wọn láwọn yẹn ní aláṣejù ni wọn ẹni tó bú yẹn ń kọ́ tó fi achievement yẹn kan fi spite àwọn èèyàn tit for tat níyì. tí o bá wò kó wà láti ṣe yẹn máa retí èsì lórí rẹ ni ṣùgbọ́n wàá kàn try láti caution ara wa so tẹ́mi bá caution ara mi tẹ́lómi caution ara ẹ̀ àwọn míì lè mọ ìra wọn so ẹ jẹ́ ká address area of difference gangan ẹ jẹ́ ká address kọ́lọ́n wa subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan kó ṣe àmójúkúrò àwọn kùdẹ̀kùdẹ̀ wa so alálùbọ́sà irọ́ pípẹ́ ó pọ̀ irọ́ pípẹ́ pọ̀ káwọn èèyàn tó ń dífẹ́ǹdì tá máa nífẹ̀ẹ́ ara wọn kọ́kọ́ ṣàn ẹ̀ ó ń tẹ́ rẹ̀ bá wọn gidigidi ó dẹ̀ jẹ́ káwọn èèyàn kan máa ta sí wọn torí pé òun fi àwọn ọ̀rọ̀ sọ́dọ̀ wọn tó ṣe pé àwọn ọ̀rọ̀ yẹn nìyí kò ń ṣe nǹkan tó correct táwọn èèyàn máa rò pé bí àwọn ni wọ́n narrate nǹkan yẹn fún ẹ ó lè lè mọ̀ jẹ́ àwọn náà narrate ẹ fún ẹ kó ṣe pé wọ́n tó sọ gangan fún rẹ ló ń subhanaka la umma bihamdika shadan la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk